إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله وباوا ọba Allah tó jẹ́ pé gbogbo àrísìkí tàn wákàtí ọwọ́ ẹ̀ lọ́wà ọba yìí ó ní agbára láti dá wa lọ́lá ọba yìí ní agbára láti fún wa ní tàn wákàtí nínú jíjẹ àti mímu ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́bà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ kọ́lọ̀mbá ní kẹ́ gbogbo wọn àtàwọn ẹni rẹ̀ asbab risk níta afẹ́ fi bára wa sọ̀rọ̀ ìyàn ọmọ ìyá ni òun náà ni àwọn okùnfà tí a fi máa ní arísìkí lọ́wọ́ arisk arísìkí yìí matlabu kulli insan gbogbo èèyàn ní wá arísìkí gbogbo èèyàn ní máa wá arísìkí kò sẹ́nìkan tọ́lọ́ ń dá tí ò ní máa wá arísìkí ń wá jíjẹ mú káàkiri nítorí pé á abùkátà àwọn ọmọ èèyàn ara sọ́sọ́rùn akọlé àtọ́jú ọmọ àtọ́jú aya àtọ́jú òbí àtọ́jú àwọn ọ̀rẹ́ àtọ́jú aládùúgbò àtọ́jú ẹ̀sìn gbogbo ń ta fẹ́ tọ́jú yìí àrísìkí la fi tọ́jú ẹ̀ tó fi jẹ́ pé gbogbo wa pátápátá á jẹ áàmù kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá tá a fi ní jẹ tá a fi ní mi lókò ìgbà tí a bá wà láyé a máa jẹ a máa mu tá a bá ti wà láyé amọ́ra náà láhùn bí tọ́lábì àrísìkí yìí ẹ̀yọ́ máa yá ni ọlọ́wọ́ bá pa wá láṣẹ pé ká wá wíwá rẹ̀ ẹ̀sìn ni lópin ìgbà tá ní àwa bá ti dá lópin ìgbà tó bá ti jẹ́ pé ibi tá fẹ́ ná sí ojú ọ̀nà tó dá ni ọlọ́wọ́ bá ń sọ náà al-Qur'an al-Karim bá ní billahi minash shaitanir rajim fabtagu inda Allahi rizqa ọlọ́wọ́ bá ní ẹ máa wá rísì mi ẹ béèrè wa abuduhu ẹ máa wá ẹ má jẹ́ àrísìkí tẹ́ ń wá ẹ má yín lọ́wọ́ ẹ̀sìn ọba wa wa àbùdúhù wọ́ṣkúrúdà ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run ọba wa ilayhi turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́ padà sí àmọ́kẹ́ tó padà wá bọ́lọ́run ẹ ṣayé ẹ bí abùkátà ẹ wá àrísìkí wá sọ́dọ̀ èmi ọba wa àwọn gbogbo wọn náà kò sẹ́nìkan tí jí láàárọ̀ tí ó wá jòkó lé tí ò ní wárísì kí lọ nítorí pé yóò jẹ yóò mú ọlọ́mọṣẹ́wá lálùbárà mọ́ṣẹ́wá lẹni tí ó mọ̀ owó ọwọ́ ẹni kó tó jẹun mọ́ṣẹ́wá ní ẹni tí ó di liability sọ́run àwọn èèyàn kọ́lọ́wọ́ ọba kó sínú ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn anábì ọlọ́wọ́ ọba náà wọn náà wárísì kíkàkí àrísìkú lẹ́yìn sàmáàlẹ̀ fọ́kàt gbogbo àwọn tárísìkí kéré lọ́wọ́ wa ẹ má jẹ́ a máa rò pé àrísìkí owó nìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wàláhi al-islam kọ́lọ́wọ́ bó fún yẹn ní ìsìlámù àrísìkí ni al-afiyatu rizq kí ọlọ́wọ́ bó fún yẹn lálàáfíà ara àrísìkí ni al-ilmu rizq kọ́lọ́wọ́ bó fún yẹn ní máa àrísìkí ni al-imanu rizq kọ́lọ́wọ́ fún yẹn ní ìmánu àrísìkí ni al-khulqul hasan kọ́lọ́wọ́ fún yẹn lẹ́ni tí ó mọ wáre àrísìkí ni àrísìkí pọ̀ lọ́dọ̀ ọlọ́run àmówó ilà a máa sábà pè lárísìkí tó lóhun ó ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè lérí ibú àwọn èèyàn wọ́rì máa lérí arzikí àwọn èèyàn ṣàdúrà máa lérí arzikí àwọn èèyàn ti kú lójú ọ̀nà ọlọ́run tó rí arzikí arzikí lọ́lọ́run ni a ń wá lóòótọ́ àmọ́ sọ wádé lérí ibú ló fi ní inda Allahi ó ti parí àrísìkì rẹ̀ ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ti kọ́ńtọ́ náà tó jáde láyé àdìgbà tó ti wà nínú ìyá rẹ̀ kò ní lé kò sì ní dí ìlú tó ti dáa fún ọlọ́mọ àsìkò tó dáa fún ọlọ́mọ iye tó ní kó tó kú láyé ọlọ́mọ iṣẹ́ tó ṣe tó gbowó ẹ̀ iye tó nà ń bẹ̀ ọlọ́run ti máa قال الله تعالى الله بصن القرآن الكريم قال وما من دابة في الأرض ọlọ́run bá ní kò sí ti ń rìn lérí ilẹ̀ ẹranko ẹja ọmọ èèyàn àlìjànú illa ala Allahi rizquha illa ala Allahi rizquha gbogbo tí ń lọ tí ń bọ̀ pátá illa ala Allahi rizquha ọlọ́run ọba ní ìntí ọjẹ́ ìntí ó mú ala Allah òun ọlọ́run ọba òun ti gbé lérí òun ala Allah ẹ̀yọ́ ni ala ọlọ́run ọba lóhun ti rú lérí وقال تعالى الله الله سبحانه وتعالى إن صلنا القرآن الكريم قسما به الله تنبرا الله ni وفي السماء رزقكم ọlọ́run ọba ní àrísìkí tẹ́ ń wá káàkiri tẹ́ ń lọ tẹ́ ń bọ́ tẹ́ ń dààmú léyẹ tẹ́ ń lágún yọ̀bọ̀ yìí wọ́n fi sàmà ní sánmà lọ́wọ́ wọ́n máa tó adùn àlìjẹ́nà tẹ́ ń lọ sánmà lọ́wọ́ wọ́n fi sàmà yẹ̀rísìkúkùn ọlọ́run ọba ní àrísìkí yìí owó tẹ̀ nwa ọla ọ̀la success àbáyọ àṣeyọrí kátajà kájèrè bẹ̀ ọlọ́wọ́n ní wọ́n fi sàmà lọ́dọ̀ ọlọ́wọ́n lọ́wọ́n sàmà ọlọ́wọ́n ní ọkọ̀ àṣẹ ẹni wọ́n bá ti pàṣẹ fún lókè sàmà máa dáa fún òní ọmọ dáa fún lérí ilẹ̀ fọwọ́ rọ́bí sàmà ọba bẹ́ẹ̀ náà sì máa ń sọ pé ọlọ́run ọba kẹ ọlọ́run ọba sàánú ẹ̀ ọlọ́run ọba ní bẹ́ẹ̀ sọ pé mi mo ṣe èmi náà mo ṣe é bẹ́ẹ̀ bá tún sọ pé mi ọlọ́run kí mo ṣe pé nǹkan kan ló ṣe ọlọ́run ní rọ́ ni iná òlà hàpò èmi ni mo ṣe é wọ́n fi sàmá yòdò sí kòkò kọ́lá àrọ́bì lárúbáwá kan nígbà tó ká ayà yìí lárúbáwá oko a ó ní mọ́ni ibì kan láti kí wà yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ta ní bí ọlọ́run ọba nù tọ́lọ́run fi wá ń búra tó ní fáwọn ọ̀bí sàmá ìwà àrùn ẹ̀yìn wọn mi nínú ẹ̀sìn ọlọ́run ọba láàmú lẹ́nu Qur'an ọlọ́run ọba ní inna Allaha war-razzaqu dhul quwwatil matin ọlọ́run ọba lémi ọlọ́run ọba èmi ni ọba tí rọ̀yàn lọ́rọ̀ èmi ní sọ̀yàn adolówó mo sì lágbára agbára mi nípọn gan ìròyìn ọlọ́run ọba òun náà ní pọ́lọ́ ọba ní sọ̀yìn àdọ́lọ́lá ní sọ̀yìn àdọ́lówó ẹnìkan ọ̀gbọ́dọ̀ tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú tọ́lọ̀ ń dá ò lè sọ̀yìn dolówó ó lè rà gbé kí gbìyàn sọ dolówó ẹyẹ ilé ò lè sọ dolówó pẹ́pẹ́ yìí ò lè sọ dolówó ẹgbẹ́ awo ò lè sọ dolówó ìmá lọ lè ṣe oògùn kò lè sọ dolówó gbogbo tó ń dì káàkiri kò lè bá dolówó náà ń tan rẹ ni ọlọ́run ni ọkọ̀ pé ó dolówó bí ọba ti ṣí lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ò lè dolówó mo mọ èèyàn ọ̀sán yẹn dolówó àbúrò sínétọ̀ ẹ̀gbọ́n kọmíṣánná bọ́lá ń bá ní lókè sánmà wọn ò sínú olówó wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni àbúrò ẹni sùúrù bọ̀dá ẹ̀fì ti yín lẹ̀ná tí títọ́jú ìlọ òun ní nǹkan kan sí fún nítorí pé àkọ́ sínú àwọn olówó ẹ̀yọ́ yá mi nílẹ̀ Islam ẹ̀jẹ̀ alọ́lẹ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àrísìkí àrísìkú muqaddar arísìkí wa àkọọ́lẹ̀ ti wà fún yẹtùlúbù kakama yẹtùlúbù kakama yẹtùlúbù kelmout arísìkí rẹ̀ ń wọ́ káàkiri bí ikú ṣe ń wọ́ káàkiri ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan táwọn ọlọ́wọ́n bá ní ó ṣẹlẹ̀ láyé ń bí yóò ti wà ní àkọọ́lẹ̀ ká tó dá ní inú kádàrá yín rísíkúkà yẹtùlúbùkà àrísìkiri wọ ká má dára ẹ láàmú má lọ lè sógun owó má tẹfá má lọ lè dára ẹ láàmú má lọ lè pààyàn má lè jọyìn politics láti máa kówó òlú jẹ láti máa kówó òlú sápò ọlọ́run bá ní ahum yẹtìmúnà rahmatarobika táwọn èèyàn ni wọ́n máa ń pín ìkẹwà ni àwọn àwọn ni wọ́n ń sọ pé àwọn ń pín ìkẹwà ọlọ́run bá ní kò sí èmi ọlọ́run ní ń sọ ní dọlọ́lá nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwa tá a pín ní ẹni abá ti pín owó fún òun ní ó ní táà bá ti pín kí gbogbo ayé láwọn sọ̀dọ̀ olówó irọ́ ni wọ́n pa kọ́lá Sheikhuna alhassan albasori nínú àwọn alfáwọ̀ ẹ̀sìn àgbà àwọn tàbí'un alhassan albasori rahimahullahu ta'ala sheikh ni lamma alimtu anna riski la ya'khudhu ghairi istarahat nafsi nígbà mo ti mà tó ti dá mi lójú pé arísìkì ìní wókè ìní máa wo àwọn èèyàn tó ní ìní fẹ́ ìní máa wo àwọn èèyàn kí máa wá banújẹ́ mo ti mọ̀ pé nǹkan lọ́ba ti kọ́ mọ́ mi bí òde láàárọ̀ yóò dé lọ́sàn-án bí òde lọ́sàn-án yóò dé lálẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ́n mi ní asibado risk káwárísì kì í a ní kìí ṣe haram kó jí láàárọ̀ kọ wá jíjẹ mú lọ ẹ̀sìn ni ó nínú àwọn asibado risk àwọn okùnfà téèyàn máa ń ṣe àwọn nǹkan téèyàn máa ń mójú tó tọ́lọ̀ máa fi fúnyàn ní jíjẹ múmú rọrùn alákọ̀ọ́kọ́ taqwallahi ta'ala kéèyàn lọ lè bẹ̀rù ọlọ́run bọ́bá ti jí láàárọ̀ tó fẹ́ lówó halal máa jí bẹ̀lọ́run ọba bẹ̀rù ọlọ́run ọlọ́run ni wa man yattaqillaha ẹni bá ń bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja áàfún lábáyọ nínú ayé wa yarzuqhu áàfún ní àrísìkí áàfún lówó min haythu la bọ́ọ̀bọ́ wá rí ẹnìkan tí ó bẹ̀rù ọlọ́run ọba tí ń kówó jọ fa iná mazalika istidraj ọlọ́run ọba láà ọdẹ ẹlẹ́kẹ́ ni ọlọ́run ọba fún lówó ní láti fìyà jẹ ní kété pọ́lọ́ ń kẹ́ ipe kò kírun kò gba rẹ̀ kí wọ́n máa sọ fún yín pé ẹ̀yin tẹ̀ ń fi ní gbolẹ̀ gan ẹ kò dáa fún yín táwa àwọn tá mu tí gan tá ń ságbèrè lójoojúmọ́ alówó dùn yín lọ wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ẹni tó fẹ́ padìẹ tó gbé ọ̀ka bàbá lọ́wọ́ àbí àgbàdo ọ̀fẹ́ padìẹ ni wọ́n ń dà síwájú ẹ̀ adìẹ yẹn yóò lò kọ́ fẹ́ràn òun ni adìẹ ò ní mọ̀ pé arákùnrin yìí fẹ́ síkà fóun ni àbí arákùnrin yìí fẹ́ fìyà jẹun ni bí alámọ̀rí ayé ṣe rí nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádọ́lá ìkọ́tẹ̀lì iman ìbẹ̀rù ọlọ́run ọba òun láà máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo gbà kọ́lọ́run ọba kọ́sàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ọlọ́run ní bàbá pátápátá pípí ọlọ́run ọba yìí òun nìkan náà ní máa ń sínà fún yàn má fi ẹ̀mí rẹ̀ sára kankan míì lẹ́yìn ọlọ́run ọba wa wípé yóò sínà fún lẹ́yìn ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ń ṣiṣẹ́ ó wá lé ọlọ́run ọba wa ó máa ṣiṣẹ́ ọlọ́run bá sọnù Qur'an al-Karim ọlọ́run ni wa man yatawakkal ala Allah fahuwa hasbu ẹni bá gbára lé ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ti tó fahuwa hasbu Allah nìkan ti tó tó bá ti gbára owó ti dé arísìkí ti dé aláàlóhun nìkan ti tú ọ mọ́tò wá arísìkí lọ́bù míì máa bàbá tó ń lọ lè bà ní pé kọ́ sọ́dọ̀ lówó òun náà ní bọ́ bá ní ni kò ní ìdòkó ní ugbó kọ́ máa jẹ́wé kọ́ máa jẹ́gbò owó tó bá mú lọ́gán lòun fẹ́ sáyé ẹ̀ mọ́tò tó bá rà fún lòun kọ́ máa gùn akídanidání yóò máa wá gbowó lọ́wọ́ akídèdèrè nígbà tí ò sí tàwíìdì nígbà tí ò sí akídà ìsìlámíyà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìgbára tọ́lọ́wọ́n ọba ó ṣe pàtàkì o ma wá àbáyọ owó lọ́bì kankan lẹ́yìn kan sàdúà kó o sì múra síṣẹ́ Ànábì ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tẹ́ bá gbé ara ní ọlọ́run ọba tán pátápátá ìtú ọlọ́run ọba lọ́ba tí ó sì náà fún yín lára ọ̀sọ́kàkùn yóò sì fún yín ní àrísìkí lóòótọ́ kàmá yẹ̀rìsìkò tẹ́ẹ̀ bí ṣe pa wàtàrọ̀ òhùn bìtọ́nà yóò darí rọ̀lẹ́ lẹ́ni tí inú rẹ̀ ó ti kún fún oúnjẹ sẹ́mọ̀ pé ẹyẹ òjòkó lé o má jòkó lé o kọlọ́n wárìsì kí o ọ jáde lọ ni ọ níṣẹ́ ni ẹyẹ náà òjòkó lé bó ṣe gbára tọ́lọ́wọ́n ọba tó àmọ́ ìgbára tọ́lọ́wọ́n ọba ẹyẹ ó ní agbára gan bó o lẹ yóò ṣe wá gbára lọ́lọ́run tọ́mọ èèyàn ní gbára lọ́lọ́run ọba wa ṣe ẹyẹ tí wọ́n ní láàká ìjù wa lọ ẹ̀yìn Islam lásìkò anábíwá Suleiman aleyhi salatu wa salam wọ́n ní arákùnrin kan bẹ́ẹ̀ ìmọ̀ ń fọ́ àpáta ni ìmọ̀ ń fọ́ àpáta iṣẹ́ tó ń ṣe jẹun nu ó wá fọ́ àpáta níjọ́ kan ó bá kòkòrò àwúrèdè àti oúnjẹ bí ọkà bàbà àti omi lẹ́gbẹ̀ẹ́ kòkòrò yìí nínú àpáta arákùnrin wá rò pé ìmọ́lá ilé yìí ó wá gbé kòkòrò táwí pẹ̀lú àpáta tó wà lérí ẹ̀ ó wá gbé lọ̀dà Nábì Suleiman alayhi salatu wa salam nígbà tó dọ́dọ̀ anabi suleiman anabi suleiman sẹ ẹ̀mọ̀ pẹ̀lú ọ̀fun lágbára kọ́ mọ bá àwọn ẹranko sọ̀rọ̀ ni wọ́n ń bi pé bó o lórí bó o lórí tó o fi ń bẹ lábẹ́ àpáta tí ọlọ́wọ́n bá sì mú díje mú wa fún ọ tí ó gbàgbé rẹ ọlọ́wọ́n bá àwọn ìgbàgbé òun ọlọ́wọ́n gbàgbé ẹnì kankan nínú gbogbo nínú òun máa ń bẹ oyè ọlọ́wọ́n bá sì máa mú oúnjẹ wá fún un oúnjẹ tẹ ẹrí tó ń jẹ yìí ọkà bàbá hóró kan yẹn odidi ọdún kan lòun fi jẹ omi tó wọ́n sì mú náà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ òun yìí wọ́n máa ń ní dáàbà tí ń fi àbdì ilà alọ́láhì rìskóhà ọlọ́run bá ní kò sí ti ń mí tó wọn ọlọ́run bá ní profile tí ó jẹ fún anábíwá sulemani aleyhisalatu wasalam ó ní ọ̀dà àmà bèrè ọlọ́run pa bódodo ni wọ́n wá fi sínú gíláàsì kan wọ́n wá fún ní ọkà bàbá mi wọ́n tún fún lómi ìgbà tí ó di ìgbẹ̀yìn ọdún ó sì ti sọ fún ọ nínú ọkà bàbà ó ti mú omi kò dájì anẹ́bùsùlùmá ní sọ ṣe fún ọ sọ pé ṣe bí lọ sọ pé ẹ̀yìn tó ọmọ ìjẹ ni ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ alàlá ó ní ni mo gbára lé tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ pé àlá disappoint bálá ń bọ̀ ń bọ̀ náà ni bálá àbá ní ẹgbára náà ni ó ní àmá nísìn ó lẹ́yìn mo gbára lé ẹ̀yìn ọmọ magbára ti ọ̀gá rẹ̀ magbára ti bàbá rẹ̀ magbára ti ọkọ rẹ̀ àti ìyàwó ẹ̀ magbára tọmọ rẹ̀ má sì gbára ti àwọn tó ti gánú ẹbí ọlọ́run ọba Allah ọgbára ti alhayy alayi alladhi la yamut ọlọ́run wa tawakkal ala alhayy alladhi la yamut ẹgbára lé alayi tí ò ní kú ẹ̀yìn màyá mi ìgbára lọ́lọ́run ọba yìí máa ń sínà fún yàn ni magbára lé àwúre àṣìjẹ owó èyí tán máa ní ọmọ fi èyí tán ní kọ́ ọmọ fi ìdánilkọ́ ọmọ wẹ̀ lóru ẹbu àti gbogbo ogun owó tẹ́ǹsẹ̀ ká ma sí gbẹ́rẹ́ ma fẹ́ fáká kọ́ ọmọ lọ lè bá àwọn bàbá tí ọgbọ́n tí ọgá ma gbowó lọ́wọ́ rẹ̀ ká ma fi jẹun àwọn fún jálà bí kọ́mọ lọ́wọ́ sọ ọdọ lówó òun sógun owó fún òun náà sì ní òun náà mọ̀ pé ò ní àyè nínà lójójò kó síbi iṣẹ́ tí ń ṣe yẹn jẹ̀má ẹ̀yọ́ màá yá mi lẹ́sìn Islam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìbábù rísìkì àsáàrí sí tàṣílù rísìkì lẹ́yìn gbàtà bá ṣàdúrà tán tá agbára lé Ọlọ́run ọba tán ìtókùtà máa ṣe ẹ̀jẹ̀má òun náà ni ká máa wá máa ṣiṣẹ́ sórí ó ní tọ́ntà o ó sì ní tọ́nra àdúrà nìkan ọ̀ràn ọ̀sọ́kanú àwọn ànábì ọlọ́wọ́ bá wa tó jẹ́ pé àdúrà nìkan ní ń ṣe sọ́ kò níṣẹ́ kò sínú àwọn ànábì ọlọ́wọ́ kò sínú àwọn ẹni rẹ̀ àdìjànú ò ní gbówó wá fún ọ àfi tí ọba lọ lè jalè ẹ̀yọ́mọ̀ ayá mi nẹ́sì Islam alẹ́wàzí ìfàtò iṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ lọ́fíìsì ara sẹ́ni kéèyàn máa dákó ara sẹ́ni kéèyàn máa ṣòwò kọ́ máa ra kọ́ máa ta ara sẹ́ni kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ ara sẹ́ni tó ti ń ṣe tó gbowó oṣù rẹ̀ kọ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ara sẹ́ni at-ta'lim wat ara sẹ́ni al-ilaj al-ilaj ilaj òun náà ni kọjẹ́ pé èyàn ọmọ ara nǹkan ìwòsàn èyàn ọmọ wa fi mú àrùn kúrò lára àwọn èèyàn ara sẹ́ni wájìbù náà àdá kúlì máa yà gbogbo ẹni tí bá ń bẹ nílé ayé ọ̀rá yẹn ni kó níṣẹ́ ó níṣẹ́ kan ó ní ó ní bọ́bá kẹ́kọ̀ọ́ náà ni tọ́ ń náà ni ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ ní Qur'an ọba ni wọ́n lẹ́bí èmi mo ní kí ilẹ̀ ọ̀rọ̀rùn fún yín kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa jáde kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ fàmùsù fi máa náà sí ibi ha ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa lọ tẹ́jẹ wà kúlú mí rìsìkì ẹ máa wá wọ́n ilé yìí nù ọ̀dọ̀ mi padà lé ummati fi bukurihim gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jí jáde lọ bí iṣẹ́ láàárọ̀ láàárọ̀ ọlọ́run máa bá mi fàlùbáríkà ṣiṣẹ́ wọn anábì ti sàdúrà yẹn kalẹ̀ fẹ́ni tí máa ń jáde lọ bí iṣẹ́ ẹni tó kásùbà àtà tó tún yí sọ borí tó tún lọ lè sùn òun ọ̀lẹ́tọ̀ sàdúrà yìí òun torí pé wọ́n fẹ́ máa retí àwọn tó láàgùn lérí iṣẹ́ wọn àwọn tí wọ́n lọ kí wọ́n dé kọmọ wa jàgbà lọ́wọ́ wọn bí ọba jó lè yóò sì jálubára ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam tọ́lá burúkú jihadi ìmọ̀ wá ní ṣèké káàkiri gan láti fi tọ́jú ọmọ tọ́jú aya tọ́jú ìyàwó tọ́jú ẹbí tọ́jú òbí tọ́jú ẹ̀sìn tọ́jú aya àwọn tálíkà àwọn tí ò ní ká máa ṣàánú wọn wọ́n ní jihadi gan lòun náà arákùnrin kan bọ̀ níjọ́ kan ló sí lágùn làwọn sọ̀hábà wa ní áá ah, ah, gbogbo ogun tó ńlá yìí ogun iṣẹ́ òjọ́ rẹ̀ ogun iṣẹ́ òjọ́ rẹ̀ ká pé ọwá lógun ẹ̀sìn lọ́wọ́ àti wàhálà yìí síbẹ̀ ìbá sì dà ànábì ní ṣe arákùnrin yẹn tó bá jẹ́ pé àníyàn dáadáa lọ́ba ní wọ́n fẹ́ tọ́jú bàbá àtìyá ẹ̀ ó sì fẹ́ tọ́jú àwọn ìyàwó àtọmọ wọ́n fẹ́ ní àrísìkí lọ́wọ́ kó lè bá ká ojú lọ́dọ̀ àwọn èèyàn tó ní àlẹ́fà àlẹ́kàfáà anábì ní fọwọ́ fi jihad jihad kan lòun náà ń ṣe ìyẹn jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láàyè jìdú sí wáhídùn bìdún ní amalin wa sáàì ẹnìkan ọgbọ́dọ̀ sọ pé òun ò ní jáde òun ò ní ṣiṣẹ́ ọ̀tajà ọ̀rajà òṣòwò ọwá ní ìwọ ti kéhùnkowó ọ̀tún nílé kí ó tàn àwọn èèyàn ọwá jòkónú yàrá àbí ọ̀lẹ náà ni tí ò níṣẹ́ lápá tí ó sì wáṣẹ́ ọwá jòkó sínú ilé ọwá retí àwọn tó ṣiṣẹ́ kí wọ́n dé gbó lọ́wọ́ wọn ẹranko kò wa tí ó lọ ẹ̀rí àwọn alágbá náà lọ lọ àwọn ewúrẹ́ jáde mọ wa tí lọ òun náà wọ́n jọ́ jẹ lọ́nu ìdòkónílé pẹ̀lú gbáratọ̀ lọ́wọ́ bá nìkan ọ̀rán àrísì kí o tọ́ bá fẹ́ jalè hátẹ̀lẹ̀ àyàwó náà tàwọn ẹranko gan wọ́n láwọn ànábí ọlọ́wọ́n bá bí wọ́n ṣe tó nínú ìgbàgbọ́ ọlọ́wọ́n bá fẹ́ràn wọn ju gbogbo ẹlòmíì lọ ló ṣe rán wọn ṣẹ́ síbẹ̀síbẹ̀ tó bá ti dọ̀rọ̀ ajẹun gbogbo ni wọ́n níṣẹ́ ọwọ́ ànábí wa adam kánà musari'a wọ́n lá ànábí wa adam alayhi salatu wa salam àgbẹ̀ ni wọ́n tí wọ́n dákò wọ́n mú kan mẹ́o wakana nóhù najjaran wa khabbasa annabi wa nóhù wọ́n ní kápẹ́ntà ni wọ́n alayhim salatu wa salam wọ́n ní kọ́dà wọn àtún máa yan búrẹ́dì wọn máa ta tó fi jẹ́ pé ńgbà tí ọlọ́wọ́ bá ní kán lè kan ọkọ̀ ojú omi ẹni tí ọkọ̀ kápẹ́ntì ọgbọ́dọ̀ kápẹ́ntà làwọn anábì wa Idris wọ́n ní télọ̀ ni wọ́n àwọn ọmọ aránsọ ládùúgbò ni wa kana nabiyullahi Shu'aibu wa Musa wa Yunus wa Lutu wa Sulaiman wa Ishaq wa Ya'qub wa Muhammadun sallallahu alayhim ajma'in gbogbo àwọn anábì tá a dákọ̀ yẹn Shu'aibu ni Musa ni Yunus ni Lutu ni Sulaiman ni Ishaq Ya'qub àtànábì wa Muhammad sallallahu wọ́n ní gbogbo àwọn yẹn wọ́n ṣẹran ni ọlọ́lẹ̀ rẹ̀ wọ́n máa ṣẹran àfáà ọmọ ìyá ọmọ rẹ̀ ọ máa ń sin ẹran ọ máa tà ń bẹ̀ ọ máa jẹ́ ń bẹ̀ èmi rọ balẹ̀ tó bá ti ní tọ́ta àmọ́ tó bá ní tọ́ta ìpayà ní dojoojúmọ́ wa patẹ́ǹsàn ní sóòkì wàhálà ayé àti wàhálà ọ̀run gan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn níbitá kàálẹ̀ yìí wọ́n náà máa ń sin ẹran adẹ́gbẹ̀wà Muhammad sallam nínú ìta rẹ̀ ọmọ ń tẹ̀lé Abu Talib lọ́lẹ̀ ìṣòwò ó tún tẹ̀lé mẹ́ sàrátù arákùnrin kan tí yọ́dí ọmọ ọ̀dọ́ Khadija ó máa bá a lọ lè ṣe bísínẹ́sì wọ́n jọ ń ṣòwò nígbà Khadija fẹ́ tán wọ́n tún ń ṣòwò ó jẹun kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i ó sì wọṣọ ó sì wọ ó gbénu ilé kan sá lókùn ìgbà tẹ́mi ọ̀bá ti tán lára rẹ̀ ó ní bùkátà sí arzikì ó wá lè rí arzikì àti kò níṣẹ́ lọ́wọ́ jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọṣẹ́ wa lálùbárà o àwọn anábì ọlọ́wọ́n bá là ń sọ yìí o káàfà kan má sọ pé òun òṣìṣẹ́ o ọmọ kọ́ ké o tó máa wáṣẹ́ kó tó ra wọn má di alubára mọ́sálásí o rìsáàlẹ̀tù nàbàwíyà àwọn iṣẹ́ ta ní ọjẹ́ mọ́sálásí pọ̀ gan tayọkọ́ ọmọ tọrọ bára kọ́ ma sàdọ́ fún gbogbo àwọn èèyàn láti bẹ̀rẹ̀ súwìtì dé parí ẹ̀ yàlágbọ́já mọ́ wá lọ́njọ́ dá fún wọn àwọn tó mọ́ wá kò ní dá fáwọn àbí ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ Islam anábíwa Ilyas kánà nasájẹ̀ sọ́wọ́ anábíwa Ilyas wọ́n láwọn tí wọ́n ma hun aṣọ Ànábì wa Ibrahim alayhi salatu wa salam kana tajiran lil akbisha wọ́n ní aṣọ tí wọ́n ti rán àwọn aṣọ tí wọ́n rán àwọn aṣọ tí wọ́n ti rán ó la Ànábì Ibrahim ń tà àwọn scarf Ànábì wa Isa tí wọ́n pè ní Jesus kana jaran ọmọ nǹkan pátákó kápẹ́ntà làwọn náà Allahu akbar kana Dawudu haddada Ànábì wa Dawud wọ́n ní wẹ́dà làwọn àwọn ó jóni wọ́n jóni wọ́n jó ní mọ́ra wọn wọ́n sì tàwọn ìjẹun lẹ́yìn náà wọ́n lè jíṣẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó bá lòun jíṣẹ́ ọlọ́run dáwà tó ń ṣeun lọ́ọ́ máa jẹ ọ́ máa sun ọ́ máa wá jẹ ọ́ wà á jẹ táko tó lọ́rùn tó bá dọ̀rùn kò wá nísìn kankan lọ́rùn mọ́ nítorí pé wọ́n ṣẹ̀mí tó bá ti wá dà níyà kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìkómọ kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìgbéyàwó kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìsìnkú kí wọ́n mú ọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn tó lè kí àbáwọn tó wá kí ọ tó wá bèsì ayé rẹ̀ lébi báárà àbára yìí kò lè pèrè lọ́dọ̀ alẹ́ nítorí pé gbogbo àwọn tí wọ́n ń fún ọ dódójúmọ́ káwọn náà rí tí wọ́n bá fún ọ lónìí wọ́n lè má fún ọ lọ́la ó ní iṣẹ́ lọ́wọ́ o gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run láǹkà yìí ká tó wá pẹ́ ni tí ò sí ẹ̀jíṣẹ́ ọlọ́run kan tẹ́lẹ̀ ọwà wọlé ó lè sùn lẹ́yìn àsùbá kọlọmọsẹ̀ sọ ní bẹ́ẹ̀ o kana rasulullah sallallahu alaihi wasallam yaqul anabi sọ fáwọn sàábà rẹ̀ ńjọ́ kan anabi ni máa kala ahadun ta'aman qat ẹnìkan ò ní jẹun khairan tó sì jẹ oúnjẹ tó dáa tọ́lọ sí jùlọ mini an ya kula mini amali yẹ́dì tó tó oúnjẹ tẹ́yìn bá ń jẹ níbi ogun ẹni ó ṣe wàhálà o gbàwó ọwá fi ń jẹun anábì kò sí oúnjẹ tó dáa tó oúnjẹ tó ń jẹun wa inna ẹ̀rọ kánà yẹ́dì ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹ́dì ṣe ń dórin papọ̀ ní amọ́nìyẹ́dì yìí anábì sàlọ́sàlám ó ní ibẹ̀ yìí ti máa jẹun o kọlọmọsà sínú aláàlẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa imam buhari olóògbà hadith yìí wa wa alama annaka in lam ta'amal tas'a wara al-amilin tó o bá ti níṣẹ́ lọ́wọ́ ọ máa rìn ọ máa sá àwọn lọ fi iṣẹ́ ìwọ́jòkú lé tí wọ́n bá darí ọmọ lè tọrọ bára lọ́wọ́ wọn ni torí pé wọ́n náà náwó ọlọ́mọsọ̀rọ̀ láti bára torí pé o lè lo ayé rẹ̀ láì náwó hátà sọ̀hábà hátà sọ̀hábà àwọn sọ̀hábà tó kíra tí wọ́n gbaṣẹ́ lọ́dà nábì wọ́n ní gbogbo wọn pátápátá wọn ò pé ogún dà nábì gbé kalẹ̀ yìí títọ́ wa aráyè máa wọ́n ní iṣẹ́ tí wọ́n ẹ̀yọ́ ma yá mi náà islam abubakar olówó ni umar bin khattab dalali ni dalali ó náà na businessman tí wọ́n ra ọjà tí wọ́n ra àwọn goods láti àwọn ìlú kan wọ́n lọ lè ta nílùú mi dalali ni dalali ó ní umar bin khattab ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa usman bin affan usman bin affan olówó ńlá ni abraham bin auf olówó ńlá ni nígbà wọ́n dé madina kálukú ń pé ilé ní ilé ní ọgbà ní ẹgbà nǹkan owó ní àbúráwọ̀lá òfin ní dùn lónìí ilá aṣọ àkìkù ọjà yín ni ẹjúwe fún mi mo di owó lọ́wọ́ ó sì rajà ó sì gba ṣọ́ọ̀bù ó sì kó síbẹ̀ ó bẹ̀rẹ̀ sì jòkó yín sì ń ta àwọn eléyìí mo bá ṣàrúnà bil janna àti fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì pé wọ́n wà lìjẹ́nà síbẹ̀síbẹ̀ náà ya àmàlùn wọn ṣiṣẹ́ kí n tí wọ́n jẹ kó lè bá máa ali ali bin abi talib radiyallahu anhu kana khabbaza wọn làwọn máa ń ṣe búrẹ́dì wàkánà hafra albir wọ́n sì máa ń gbé kànga fáwọn èèyàn wọ́n sì máa ń lọ bí àpáta wọ́n máa ń yọ ọlọ tí wọ́n fi ń lọta àtàwọn nǹkan mìíràn tó lè wúlò látara àpáta wọ́n máa ta fáwọn èèyàn náà fi ń jẹun alì àná anábíwa muhammad sallallahu alaihi wasallam zubairu ibn al-awwam khani khayyata zubairu ibn al-awwam náà wọn sàhábà ni tí wọ́n dìde tí sáwọn kèfèrí tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sin ọlọ́run wọn láwọn tẹ́lọ ni wọn amúrù ibn al-aṣi iná wọn sàhábà ni khani jazzara wọ́n ní bàbá alápàtà ni wọ́n àwọn a máa tẹran wọ́n rẹran wọ́n ó sì pa wọ́n máa wá ta fáwọn èèyàn ládùúgbò ibi àwọn sàábà ti ń jẹun rèé o kìí sílé olóòkú o ibi àwọn sàábà ti ń jẹun ni o kìí ṣe pé wọ́n máa lè jòkó tí àwọn olówó ta fẹ́ jíṣẹ́ fún àwọn olówó ta fẹ́ jíṣẹ́ fún ta ní ìtọrọ báárà lọ́wọ́ wọn àwọn onígbọ́n tó ń sọ o alubáárà kan ò lè déwájú rẹ̀ sìn kó fún olówó tán kọ́ máa kó òun fẹ́ gbọ́ mọ̀ràn ọ̀ sọ fún un pé sọ gbádùn bí ọba ní mọ̀nà dáadáa ní lówó mẹ́ gbogbo àwọn olówó tẹ́lẹ̀ bá ti lọ lè ká mọ́lé wọn ní gbọ́wà sí yín o gbogbo àfáà tí ọba jí sí ọlọ́run ọba yóò kọ́ sí àwọn ànábì ọlọ́run ọwọ́ máa jí sí ẹ̀rẹ́ nítorí ọlọ́run ọwọ́ awọ́dà tó ti máa jẹun nírọ̀rùn ọwọ́ aṣọ òdodo ọ̀rọ̀ tán ó kù lè rí nígbà rí kálukọ́ máa gbé yẹ̀wò àmọ́ tí wọ́n ti ọ̀dà wákà wọ́n béèrè owó bá ṣe sí nítorí ọsọ tí ó wọ̀ o kọ́lọ́mọ́sà tún gbogbo àwọn àfáà ṣe táwọn ọlọ́ọ̀bá ni ya ayyúwà lẹ́dí na amánú ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo níjọ jímà ìdánù díyàrí sọ́láàtì ní yàwó mil jùmọ́à tó bá díjọ jímà tí wọ́n bá ti pèrún ẹlẹ́ẹ̀kejì tí ìmáàmù ti dé ní mímbà fàṣà àwọn sàábà Allahu akbar

ẹgbà erí ilẹ̀ ọlọ́run ọba lọ ẹ̀fọ́ká fọ́pútẹ́gù mìfọ́nìlélà ẹ máa wá ọlọ́ọ̀lọ́ọ̀ káàkiri tí náà ń pè lọ́la ọlọ́run adìsíkí ni ẹ padà sẹ́nu sẹ́yìn ẹ padà sẹ́nu sẹ́yìn jama alhalal ma'jur ọlọ́ni wa ahallallahu al-bay'a ọlọ́run bá ní mo ṣe títà rẹ́ra mo ṣe ní ẹ̀tọ́ wa èyàn gba aládá ń bẹ kó jẹ́ pé tó bá ṣe léwọ̀ èyàn gbẹ̀sẹ̀ ń bẹ àtàsáwùl haram fi hada din wa mazallatu ká mú bára níṣẹ́ ipò ọmọ lọ́dọ̀ àǹtí ẹ ọ̀dọ̀bọ̀dá ẹ tí wọ́n ń ṣiṣẹ́ wò ó dùkúlẹ̀ ó di liability sí wọn lọ́rùn wọ́n máa làágùn wọ́n máa lọ wọ́n máa bọ̀ ìwọ́n máa wá lọ lè gbowó wọ́n máa ná ọwọ́ aṣọ bára níṣẹ́ ọ̀tọ̀ ní pé àwọn àrà lọ́wọ́ pé a fẹ́ establish business èmi náà fẹ́ dádúró èmi náà fẹ́ máa bẹ̀rẹ̀ òwò ṣíṣe ẹ̀nà mi lọ́wọ́ èyí ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tako wọ́n á mọ̀ sáà ìlà ọlọ́run àwọn tó bá gbé lọ́wọ́ rẹ tí wọ́n sì ní falatani har ẹ̀wọ̀ ìdágbé mọ́ wọn èyí ń da àmọ́ tó bá ti gbà á kọ́ mọ̀ pé ó fèsì reality ó fèsì iṣẹ́ ni èyí tí wọ́n ní kọ́ da òun náà ni àtọ̀sọ́wọ̀n kéèyàn sọ báárà bí iṣẹ́ tí ó máa ń ni iṣẹ́ tí tó bá ti kúrò lóṣòdì yọ́ bọ́ sí mọ́sí láti mọ́sí yọ́ bọ́ sí lọ́rin yọ́ ma wá pé àwọn èèyàn yọ́ ma jàmá àmúwá àdàhùn yọ́ ma gbowó wọn àjọ òun ma ná kò wá ní ṣiṣẹ́ kankan lẹ́yìn tí ń ṣe eléyìí haramun fi hadha din ẹ̀ṣẹ̀ ni wọ́n ma zálàtún ìyẹ́pẹ̀rẹ́ ni a ń sùbẹ́rẹ̀ mi àwà àfáà sùbẹ́rẹ̀ mi àwà ta pè ní tẹ́lọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rì wọ́n gbà àdéhùn kan wá wọ́n lá nábi ní láàyè àhúdà àhàdùkùn àhàbùdà kẹ́nìkọ̀ọ̀kan yín kẹ́ mú okùn tó ṣe digi ثم ياتي الجبل فياتي بحسمه من حطب على ظهره فيبيعها كموكو كوالو لي في ديغي كوا ديغي نا سي ايي باي كايفين فجي كايفين فجي كما ولا لو تا فاون ايان نيلو انا بي نكني كوكان يوم ان سرو اي فيكف الله بها وجهه kí ọlọ́run olóòrùn sábàbí kọlọ́mbà àti dàdùbára kó lè bá kájúkò níbi dúkìá àwọn èèyàn خير له ó lóore fún mẹ́ni ayé sàálà nasa dukọ́ máa béèrè لو àwọn èèyàn lọ àtọ́ òhu àwọn mọ̀nà òhu bọ́yá wọn fún ni àbí wọn ò fún bí wọ́n bá fún anábì ní kò sóore mẹ́fún tí wọ́n bá tó wá fún anábì ní kò sóore mẹ́fún rọwáwò Bukhari ọlọ́mọsí wà lálùbára o gbogbo àwọn táwọn wá bayọ ọlọ́mọsí ìsinà fún wa gbogbo agbọ́lọ́mọ ti gbíga ọlọ́mọdáwà padà sẹ́yìn ọ na lé ana ọtọju tọ́jú ẹ ọ tọ́jú bàbá ẹ ọ tọ́jú ìyá ẹ ọ tọ́jú àbúrò ẹ ọ tọ́jú àwọn ọ̀rẹ́ ẹ ọ àwọn ọ gbogbo eléyìí máa fi ń rí àgbéga láyé àti lọ́run iṣẹ́ ìrọ̀rùn kọ́lọ́mọ́sà dárí ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹrin nínú oníkéyàn máa nígbà tó ti gbára tọ́lọ́wọ́ bá tán tó sì níṣẹ́ lọ́wọ́ tó sì bẹ̀rù ọlọ́run èyí tó kù náà ní kó máa ṣàdúà máa béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run fáfíṣẹ́gun indala irisik ẹbí rẹ̀ arísìkí gbogbo ń tẹ́ wà ń bẹ lọ́wọ́ mi wọ́n máa ṣàdúà pé ọlọ́run bá sínà fún mi tó bá jí lóru ọ bẹ̀ ya Razzaqu òrùsùkú ní ìwọ ọba alárísìkí fún mi lárísìkí wọ́n máa sọ pé ya Razzaqu ya Razzaqu ya Razzaqu ya Razzaqu ya Razzaqu ya Razzaqu ọlọ́run ní dáhùn o bọ́ọ̀ bá ti ń pè ọlọ́run lọ́wọ́ mọ̀ sọ́tọ́ ń fẹ́ ya Razzaqu òrùsùkú ní ya latifu olutufu bi ya fatahu iftahli bó ṣe máa wí ni ẹ wọ́lọ́wọ́ ọba alárísìkí fòmìlà arísìkí ó ní máa sáré máa sáré kò sí nọ́mbà tó lè pè tí ó wà kún ọlọ́run lójú nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe òun náà àti máa wùlá òsìnà àwọn orúkọ ọlọ́run ọba yìí ká máa fi pe ọlọ́run ọba nínú ẹ̀ tó yẹ kẹsìlọ́tún istikfar kájí asitagfuru láyọ̀ pọ̀ ọlọ́nifakul istakfuru rabbakum innahu kana gaffara ẹ máa wọ́n foríjì lọ́dọ̀ ọlọ́run ọba aláforíjì lọ́lọ́run ọba wa yúrí sí ni sàbá àlékún mi dìrára ọlọ́run ọba yóò mú àwọn ìkẹrẹ wá fún iná tó kéré sọ́mà wọ́n yóò mú dídì kún bí amúwọ́l yóò fún yín ní àwọn owó wọ́gbà níyìn àtàwọn ọmọ dáadáa wọ́n ìjà alákun jannati wọ́n ìjà ẹni tó bá jẹ́ pín àdúwà tí ma ń sejù láyé rẹ̀ lọ́sàn lóru astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ja'ala Allahu lahu min kulli hammin faraja ọlọ́run bá ti máa ń bẹ nínú ìbànújẹ́ kan ọlọ́run yọ kó bẹ̀ wa min kulli dhiqin makhraja tí máa ń bẹ náà àhámá kan àhámá ayé gbèsè ọlọ́run bó ọlọ́run máa fi sínà fún yẹn tọ́lába ahadu salaf min ibnihi àyẹ́kọ̀díyà àyẹ́dò wàlá lẹ́kọ̀ọ́dọ́ ìdẹ́ ìní ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ inú àwọn salaf ọ̀sọ̀ fún ọmọ rẹ̀ torí pé ń sílọ́n oníwọ̀ ọmọ mi onímọ̀ jẹ gbèsè pọ̀ gbèsè ọlọ́mọsá ìsàn tọmọ ẹni ìtìjú ọ̀sán ní gbèsè bẹ́ẹ̀ ni ìtí máa ń ká orun kúrò lójúyàn lóru oná ní gbèsè ẹni bá jẹ gbèsè tí ń rìn káàkiri tí ń san wo àwọn onígbèsè rẹ̀ tí ń wò wọ́n nígbà tí kò ní san má kò ní tìjú lóru orun ọgbọ́dọ̀ máa kùn ọ nítorí pé bọ́ọ̀ bá fẹ́ gbèsè láyé ó san lọ́run ẹ̀yọ́ màyá arákùnrin wá jẹ gbèsè ó ní ọmọ mi mọ́sẹ̀ ìsàdúwà fún mi ọmọ rẹ̀ wá ní kí ni ká ti sàdúwà fún bàbá ní kúl astagfirullah tọrọ àforíjì fún mi ọmọ wá ní àá ẹjẹ́ gbèsè ní tọrọ àforíjì fún mi sọ́lọ̀ lẹ́sẹ̀ ní tí báwọn èèyàn lẹ́jọ́ lówó bàbá yẹn ní ọ̀dá kankan mà ọmọ tí ń jẹ́ stigfar in gáfara lí kọ́dọ̀ ọ̀dọ́ ìní in gáfara ọlọ́mọ́sá san bí ṣẹ́wọ́n ní kọ̀ọ̀kan wa allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka o mata numanu allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka àdúà ta ma ṣe fún gbèsè nu laina kasratu la hawla wala quwwata illa billah gbogbo tí nǹkan bá lé ìjẹ mú lé nǹkan dàrú iṣẹ́ bọ́ àwọn onígbèsè ń sin ọ́ wọ́n fún ọ ní ìwé lẹ́nu iṣẹ́ ọwá jòkó lé orí kan ṣe kan la hawla wala quwwata illa billah òun náà lọ́mọ fi panu la hawla wala quwwata illa billah nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe tọ́lọ́mọ fi sínà fún yà ó náà ni àdúrà kan tá náà fi kọ́ wáyé pé ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاها أذني الله أكبر وذهاب همي أنا بني يوني ويبي موسى ويني أفي قولون وبا kọ́ sọ ìbànújẹ́ rẹ̀ dìdùnú gbogbo lẹ́sẹ̀ lóhun kò sí tí yọ́ ma ṣe ọlá burú nínú ìbànújẹ́ tó bá ti wúyọ ọlọ́wọ́ bọ́ sí yọ́ kò mẹ́ lẹ́yìn náà gbogbo àtọ́ bá ń fẹ́rí kalẹ̀ ma bèèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sínà fún mi mọ́dọ̀dú ti mi ìjọ tí mo fẹ́ ṣe yí bá ń ṣe kéde wọ́n mọ́lọ́lẹ̀ ewu ẹsẹ̀ wọ́n mọ́ mọ́ hàn túwò kéde kọ́ wọ́n mọ́lọ́lẹ̀ tẹfáwò láìláìlẹ̀lá akíndani dání ọmọ gbó lọ́wọ́ akíndédèrè ni àdúrà lọ́wọ́ máa ṣe lọ́wọ́ fèrè kalẹ̀ kò sígbà tó súnmọ́ lọ́wọ́ bá tó tó gbà tó fèrè kalẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà al-istikhara tu qabla shuru' fi ayi tijara aw fi ayi amal gbogbo òwò tó bá fẹ́ ṣe gbìyànjú kọ́ ma ń ṣeraka méjì lérí ẹ̀ kọ́ ma fi béèrè lọ́wọ́ ọlọ́run ọba pé tí ọ̀nà wà ń bẹ àbí ọ̀sán náà so ó jèrè ń bẹ àbò ní jèrè nítorí pé òwò tẹ́nìkan ṣe tó jèrè ń bẹ ẹlẹ́mí ọ̀kan ní epo sí yóò máa rówó ń bẹ bí olè kò kèé sì ẹlòmí ó sì kọ́lé epo gbèsè ní ó jẹ bọ́ọ̀bẹ̀ ẹlòmí ó máa tari yóò máa tari yóò máa ta mọ́tò yóò sì máa jẹ gbèsè ẹlòmí ó sì máa tẹ eégú yóò sì máa da fún eégú yóò máa ta pákó yóò sì máa da fún ọwọ́ àtàlákà méjìléléṣẹ́ tó bá fẹ́ ṣe ọwọ́ àbẹ́ ọlọ́run ọba tó jẹ́ pé orí bá bẹ́ẹ̀ àbẹ́ òṣèré ń bẹ̀ èyí tẹ́gbẹ̀rẹ̀ bá ti mú lẹ́yìn máa ṣe lọ kálẹ̀ wo àdúrà istikhara nínú tíra citadel al-isnul muslim ẹ̀yọ́n ya mi ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ọ̀nà asbabu risk tí ọ̀nà bí máa ń sí fún yàn alikaramu wọlé jude òun náà ni kí wọn náà máa tọrẹ tó bá ti fẹ́ kó wọ́n máa sí fún ọ wọ́n náà máa sí ọ̀nà fáwọn èèyàn látara ọrẹ tààtà ọmọ mi tó bá ń bèèrè pé ogun owó ogun owó ló ń wá kọ́ ọmọ náwó náà fi máa ń bọ́ bá ti fẹ́ lówó ọmọ náwó ọmọ ọlọ́ni wà máa anfaqtum min shay ọlọ́wọ́ bá ní tí ń tí tẹ̀ bá ná tí ń tí tẹ̀ bá ná nínú owó yín fọwọ́ yukhlifu owó ọlọ́wọ́ bọ́ pààrọ̀ yìí tó tún ju ìtẹ́ náà yẹn òun ó pààrọ̀ rẹ̀ fún yín tọ̀ anábíwá muhammadu sallam nínú hadith kudusi anábì ní ọlọ́run ní yabuna adam wọ́n ma anábì adam àdẹ̀tí kọ gbọ́ wọ́n mi yàn anfik máa náwó million 1.5 million ọ̀fẹ́ lọ lè gba 2 million ọwá dé bọ́sítọ̀bù àdúgbò yìí ọwá ṣe 5 naira lọ́nà márùn ọwá ń fọ́ lùbára ọwá ń kó ní sàárà sàárà kọ̀hún ọmọ ìyá mi náwó wọ́n náà mú owó owó ńlá kó fi dùn yẹn nù 2000 alápapọ̀ ọ̀rọ̀ àmọ́ lọ́wọ́ alùbára ọmọ àwọn pé ah bó ṣe ń lọ yìí lílọ bíbọ̀ ló sì dá o bó ṣe ń lọ yìí ọ̀nà òsì fún ọ̀nà òsì sí fún ọ ìyọ̀ndà ọlọ́run bá wa yẹ́bùn adam wọ́n ma nẹ́bí adam arfik ma ná wọ́n fàkà alek wọ́n ná fún wọn náà sọ ma a báwọn kan sí ń tọrọ lọ́wọ́ rẹ pé kó fáwọn bẹ́ẹ̀ náà ni wọn náà fọkàn fọ́dà àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba bó ṣe lọ́nu ni ilallahi muntaha ọlọ́run ọba nìkan tí ò ní òun nìkan tí ò ní sáwọn ẹrú bá ní sí lónìí ìwọ náà onìkan ní jẹ́bẹ̀ ọba tá ń darí bukata lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ miami rahamu man fil adi rahamuku man fi sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ àwọn tó wà lókè náà máa ránṣẹ́ àánú sẹ́yìn náà wọ́n bá ti fẹ́ gbaṣẹ́ wọ́n náà máa fá àwọn èèyàn ṣẹ́ tó bá ti fẹ́ lówó wọ́n náà máa bù àwọn èèyàn lówó anábì ní máa nakọ̀ sọ́tì sọ́dà kọ́tù mi máàlì anábì ní sàárà sàárà sàárà kò kí di owó kù ní máa ń jẹ́ kó wọ́pọ̀ sí nínú àwọn àdàtọ́ yín àsìbáàbù risk nínú àwọn àsìbáàbù risk sílẹ̀tẹ̀ arham òun náà ni kéèyàn máa sokùn ẹbí pọ̀ anábi ni máa sarrahu an yóò bùsọ́tọ́ láwú fi ríṣkíhì ẹni bá fẹ́ kí ká tẹ́ ọ̀nà àrísìkí ilẹ̀ fún an yóò bùsọ́tọ́ láwú ká tẹ́ àrísìkí ilẹ̀ fún kọ́ mọ̀mọ̀ yẹ tó especially bàbá rẹ̀ especially ìyá anábí wa Isa alayhi salatu wassalam ó ní wa barran bi walidati wọ́n dá mi lẹ́nu eré sí yá mi èèyàn dáadáa ni mí sí yá mi walam yaj'alni jabbaran shaqiyya wọ́n ò ṣe mílẹ̀ lẹ́rí ibú àti ọmọ tí kò ní ká àwọn afáà ní bí ọ̀nà bá ti ń dàrú mọ̀yàn lọ́wọ́ kéèyàn ó wo ìhà téèyàn kọ sí ìyá àyàn gbogbo ẹni wá fẹ́ kọ́ máa dáa fóun kọ́ máa sokùn ẹbí kọ́ àwọn ẹbí yóò sọ ọ máa jí ó sọ ọ má máa pé ìṣíwọ nìkan ni ìṣíwọ nìkan ni ọlọ́run rí ọ níwọ nìkan kó tó tàrí àdúgbò kìí sọ lọ́wọ́ ọmọ ìyá mi máa rẹ bí lọ́wọ́ o ọ̀dẹ́ máa ń sí ni o torí okùn tó so yípọ̀ ní okùn náà nípa lọ́dọ̀ ọlọ́run especially bàbá rẹ àti ìyá rẹ bọ́nà bá ti ń dàrú wo ìyá tó kọ́ sí bàbá àti ìyá rẹ especially ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ẹ̀yọ́ Islam nínú àwọn ọ̀nà tánà máa fi ń ṣí fún yàn àṣìbábò rísìkì àníká ma'albáà tó bá ti ní owó lọ́wọ́ níwọ̀n bá tí wọ́n nìkan lè fi dájẹun oúnjẹ èèyàn kan yóò yàn méjì má ṣe ṣìná o lọ́lẹ̀ fẹ́yàwó ṣẹ́rí kéèyàn fẹ́yàwó pẹ̀lú agbára díẹ̀ tó wà lọ́wọ́ yàn yìí máa ń gbá yàrìsìkì ní ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan táàrí ṣe ká fẹ́yàwó nígbà fẹ́yàwó tá lọ́lọ́run ṣe rọrùn fún wa ọlọ́ni wa ankihu al-ayama minkum ọlọ́run ọba ní ẹ fún àwọn tí wọn ò lọ́kọ tí wọn ò níyàwó ẹ fún wọn níyàwó wassalihina min ibadikum wa imaikum àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ yín ẹ fún wọn níyàwó ẹ̀ tí wọ́n bá jẹ́ tálíkà yúgini himullahu min tẹlifẹ̀mùsù rísíkọ́ fi nìka kí ló dé tẹ́ẹ̀ fi nìka kẹ́ẹ̀fì ti sábà bí kọ́nà òfin ṣe fún yín àwọn kó gẹ́ẹ̀fẹ́ nìka kí ní ọ̀náwó lé wọn lérí ọ̀fẹ́yàwó ìbá ti dá fún ọjọ́ bá lọ kọ́lọ́mọ́sẹ̀ sọ ní ibi aburú azina ẹlẹ́kẹjọ àṣukuru ala rísíkì tí ìbá fẹ́ kọ́nà ọmọ sí ẹni ọba tó wà lọ́wọ́ rẹ̀ máa dúpẹ́ fọ́lọ́ alhamdulillah alhamdulillah ma wí jáde sórí ọkọ̀ ìfì kan

ọ̀n lọ lè fowó wo bọ́ọ̀lù láìláhàyè <laughs> òun sowó lógò tẹ́yìn bá ti ń fi owó ṣe ọlọ́run kò dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ni ẹ̀yin tẹ́ bá ń dúpẹ́ la ń ṣakadìtún la azidannakum tẹ́ bá ń dúpẹ́ èmi ọlọ́run ọba ń fún yín ní ọ̀pọ̀lọpọ̀ owó sí i ń ni kọ́ ọmọ sòdodo lẹ́nu iṣẹ́ rẹ̀ ni ọ́ wọ́n kó owó oníṣẹ́ fún ọ̀rá kápẹ́ntà ní ọ̀rá gípé ọmọ ìyá mi bíríkìlà olóòlò símẹ́ntì mẹ́wàá òṣèrà mẹ́fà ọjẹ́ mẹ́rin kí wọ́n tó dé sáìtì òtítù òtìjá ọmọ ìyá mi wẹ́dà wọ́n fún ọ ní owó orin 20 ton ọ̀rá 15 ọjẹ́ owó márùn-ún sórí ìjọ wọn bá ti ká ọ tí wọ́n bá ti mọ̀ tó pùrọ̀ ní olè ní ọ ọ̀nà dí fún ọ náà nù ni a jẹ́ pé kíyàn máa ṣẹlọ́n kọ́ máa parọ́ níbi iṣẹ́ kọ́ máa lu àwọn èèyàn jìbìtì yìí máa ń dínà máyàn ni ọmọ ìyá mi télọ̀ wọ́n kú ọ lẹ́wọ́n fún ọ lásọ̀ pa mẹ́fà olo márùn-ún ọ̀fẹ́ ọ̀kan nu yàrá rẹ̀ ò ń tẹjọ síbẹ̀ níjọ wọn bá ti mọ̀ àbí wọ́n rí lọ́rọ̀ ọmọ rẹ̀ níjọ náà wọ́n mọ̀ pé àsún lè ní ọ sórí ní wọ́n bá ti mọ ọ̀nà dínú bọ́ọ̀ bá wọn ń sòdodo Ah, iye tá aná tó kù ní o ah, símẹ́ntì yìí mẹ́ta ló kù ó ń sáìtì o irin yìí tó kù okùn mẹ́rin ó ń bẹ́ o kọ́dà aṣọ yìí tó kù ní o òun sòdodo nínú iṣẹ́ rẹ nílé iṣẹ́ ìjọba òun sòdodo nínú iṣẹ́ àdáni òun sòdodo ní skul tán fi hàn sí ọ̀nà òsì fún ọ nítorí pé òdodo máa ń sínà ni anábìnrin àlùbáyé àánì bíl khiyar gbogbo àwọn tí wọ́n tajà lọ́dọ̀ ara wọn wọ́n ní chelsea kan láwọn ọ̀rà àbáwọn ọ̀rà mọ́ tí wọ́n bá ti yàrá wọn mọ́ làmúyẹ̀ tàfàrà kọ́ wọ̀nyí sọ́dọ̀kọ̀ wọ̀bà yánà tí wọ́n bá ń ṣe òdodo lórí business tí wọ́n jẹ́ ń ṣe búrú kàfí ìfẹ́ ìhìmà ọlọ́run wọ́n gbà wọ́n láàyè owó tọ́pọ̀ níbi owó wọn bẹ́ẹ̀ bá wọ́n ti jàmbá ọ̀nà ọmọ wá dí yọ́wọ́ alásàsí ni ó ogun ìdílé ni ó ìyálẹ̀ ìyá ìní ń ṣe ó ẹnìkan kan ò ṣe ọ́ wọ́n kò túbá o bọ́ bá ti túbá ọlọ́run ṣìnà fún ọ ìmáṣe òdodo àmà ètò ọlọ́run ò ní pé tórótóró ni halali kọ́ ọba àmàjọ́ lè yí ọ tórótóró tí ò ní dá ni halali kò ní pọ̀ àmọ́ kò ní dá sórí aráàmù tiẹ̀ ìtọ́ba gbà báyìí tó gbé jálọ tó gbé sálọ wọn ò ní gbé mi fún ọmọ wọ́n tún máa sọ fáwọn èèyàn pé ó lè ní o ó lè ní ẹmẹ́gbẹ̀ẹ́sẹ̀ fún ó lè ní orun jìbìtì ní o ọ̀nà máa dí ọ̀nà máa dí adébẹ́kẹ́yìn olóòótọ́ tí ó sì ní yayọ kàn lérí ẹnu wọn bá tó bá fún yàn lówó iṣẹ́ ìmọ̀ sínà fún yàn ni nípàdé ọ̀rọ̀ mi àdìsíṣára gbogbo tí wọ́n bá ṣe tí ó rò pé òun fẹ́ rí àláàní ń bẹ̀ níṣẹ́ ọwọ́ lówó ṣíṣe kó lọ lè béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe rí tí wọ́n ní experience lérí ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé wọ́n wá da owó sínú business tán lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ máa rí àwọn challenges jọ máa yọjú kọ́kọ́ wádìí ìdí tó wà kìí sí kò lè wo sẹ́wọ́ ó sì ṣe hara láka méjì ọbẹ̀ lọ́wọ́ bá afákan òrínà tọ̀sẹ́ nìkan tó lọ́wọ́ òrínà nìkan òrínà alánìkan lórínà ọkà ló lè wádìí owó yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣe rí bóòdẹ̀ sí ń ṣe àwọn tí nítorí bá fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ rẹ̀ kó yíyọ́ kọlọ́wà jẹ́ gbèsè ẹni bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn kò ní sàbámà mọ́nìsítàṣára ẹni bá ń béèrè kò ní sàbámà wọ́n wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà àrísìkí mẹ́wẹ̀ wá tá ka yìí kọ́lọ̀ mọ́sàjọ́ sàǹfààní fún wa kọ́lọ̀ jẹ́ agbágbóyé rẹ̀ tàbá gbágbóyé rẹ̀ kọ́lọ̀ sí lílò rẹ̀ nírọ̀rùn fún wa kọ́lọ̀ mọ́ ṣe wá ní alubára kọ́lọ̀ mọ́ ṣe wá ní olùsì tí wọ́n máa ń tọrọ bára kọ́lọ̀ mọ́ nítorí ọ̀nà owó pọ̀ bá ti jẹ́ alubára oúnjẹ olè ẹlẹ́ẹ̀kẹta ní kò níṣẹ́ àwọn abẹ́lọ́ aláà fún gbogbo àwọn tọ́nà ti gbígbà láàrin wọn ọlọ́mọdà yí padà wálẹ̀ àwọn tá ń bẹ láàrin ọlọ́nkó mọ́ wa náà sókè àwọn tá ń bẹ ń sàlẹ̀sàlẹ̀ tá àti ìdíkan sí kan ọlọ́nkó sínà fún wa gbáratọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run ní má nínú ọlọ́run ọba ti ṣẹ́kíṣẹ́ fáwọn èèyàn òsì náà padà já iṣẹ́ tó ọ̀bá wá máa sọ fún ọkọ̀ ọmọ o ọ́ndàlọ́ ọmọ ń ṣe wọ́n gbé ní sáà wá ọwọ́ ń tú ọjẹ́ gbèsè ọdá arábọ̀ wọn yẹn lọ́rùn ọ́fà oṣù fún rẹ̀ nítorí ọba máa ń ṣe oyé sọ fún ọpọ́ máa ṣe ọlọ́run ọba ó mú àrídìkì tí wá fún níbi tó ashhadu an illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh